ìròyìn ojoojúmọ́ òmìnira IYPDRY òní ọjọ́rú ọjọ́ kẹrìnlélógún oṣù agẹmọ ẹgbàá ọdún lé mẹ́rìnlélógún àti kí gbogbo ìjọ ènìyàn yìí lè mọ̀ wípé olúwa kì í fi idà tàbí ọ̀kọ̀ gbanilà nítorí pé tí olúwa ní ogun náà yóò sì fà ọ́ lé wa lọ́wọ́ kókó inú ìròyìn náà ilé-ẹjọ́ àgbáyé sọ wípé israel kò ní ẹ̀tọ́ rárá láti fi ipá jẹgàba lórí ilẹ̀ palestine. ètò ìṣúná orílẹ̀-èdè àrà ọ̀tọ̀ ni ti yorùbá máa jẹ́. ìgbé ayé ìrọ̀rùn fún ọmọ yorùbá. ìjẹgàba nàìjíríà ń fa ìnira ní ilẹ̀ yorùbá ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. àfi bíi wípé ẹjọ́ ilẹ̀ yorùbá àti ti agbésùnmọ̀mí nàìjíríà ni wọ́n ń dá o ní ọjọ́ kọkàndínlógún oṣù agẹmọ ọdún tí a wà nínú rẹ̀ yìí èyí ní ọjọ́ ẹtì tí ó kọjá ní ilé-ẹjọ́ àjọ àgbáyé èyí tí oríkò wọn wà ní the hague orílẹ̀-èdè netherlands sọ wípé jíjẹgàba tí àwọn israel jẹgàba lórí ilẹ̀ palestine lòdì sí òfin àgbáyé. Si àti wípé èkíní kí wọ́n fi òpin sí jíjẹ gàba náà ní wàràṣẹṣà ní kíákíá èkejì kí Israel ó má ṣe tún kọ́ ilé kankan sí orílẹ̀ Palestine mọ́ ẹ̀kẹta wípé kí Israel ó kó gbogbo ọmọ ìlú wọn tí wọ́n ti kó sórí ilẹ̀ Palestine kúrò níbẹ̀ ẹ̀kẹrin wá ni kí Israel gbé ìgbésẹ̀ gbàmábínú sí gbogbo àwọn ènìyàn tí ìwà ìjẹgàba wọn ti dá lóró èyí túmọ̀ sí wípé kí wọ́n ṣe àtúnṣe láti rí wípé ọṣẹ́ tí àwọn ti ṣe sí àwọn ènìyàn náà ni kí wọ́n ṣe àtúnṣe rẹ̀. tí àwọn onímọ̀dàrú bá ti fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ wọn ní orílẹ̀-èdè kan ara ibi tí wọ́n ti ń gbà wọlé ni láti máa sọ oríṣiríṣi òyìnbó tí àwọn amúnisìn ti kọ́ wọn kí àwọn ènìyàn tí wọn ò kàwé gagaraga má bàa lè gbọ́ wọn lẹ́nu èyí ni ó dífá fún ìròyìn kan tí ó tẹ̀ wá lọ́wọ́ èyí tí ó fi hàn pé ìlú tí ó fẹ̀gbẹ́ tì wá yìí ni agbésùmọ̀mí nàìjíríà tí ó ń jẹ gàba lórí ilẹ̀ wa ṣùgbọ́n tí olódùmarè máa bá wa ṣí nídìí kúrò láìpẹ́ yìí ti gbé òun síta láti ilé ìfowópamọ́ àgbà wọn tí wọ́n fi gbé owó èlé ẹ̀yáwó lékè sí i ní orílẹ̀-èdè wọn láti ìgbà tí ọ̀gbẹ́ni ọláyẹmí kàdóso ti jẹ alága ìgbìmọ̀ ètò fún owó ní ìlú ti dé ipò gbogbo lílọ sókè tí owó èlé báǹkì ń lọ sókè ti wá di ìdá mẹ́jọ nínú ọgọ́rùn-ún báyìí láti ìdá mọ́kàndínlógún tí ó wà nígbà tí Cardoso kọ́kọ́ dé orí ipò náà títí ó fi wá di ìdá mẹ́tàdínlọ́gbọ̀n báyìí oríṣiríṣi gẹ̀ẹ́sì ni Cardoso bẹ̀rẹ̀ sí í sọ nígbà tí ó ń ṣe àlàyé bí owó èlé ṣe ní láti lọ sókè ṣùgbọ́n àwọn oníṣòwò ìlú wọn náà lọ́hùn-ún sọ pé ń ṣe ló kàn ń fi nǹkan ní ará ìlú lára kò sí ohun bàbàrà nínú káṣèlú kí ó dẹ ọmọ ènìyàn lọ́rùn tí ọkàn rere àti ìṣòótọ́ bá ti jẹ́ ìpìlẹ̀ pẹ̀lú ìtọ́nà láti ọ̀dọ̀ olódùmarè tí a dẹ̀ fi ẹni tí ó kúnjú ìwọ̀n sí ipò tí ó mọ̀ nípa rẹ̀ láì fi igbá kan bọ ọ̀kan nínú ìwọ̀nyí sì ni àwọn nǹkan tí màmá wa Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá ti ń bá wa sọ láti ìgbà dé ìgbà hmm. pẹ̀lú àlàkalẹ̀ blueprint tó wà lọ́wọ́ màmá ìránṣẹ́ olódùmarè mua àrà ọ̀tọ̀ ni ètò ìsúná orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá DRY máa jẹ́. yàtọ̀ pátápátá gbáà sí ibi tí a ti kúrò nínú rẹ̀ paradíṣe ni ìlànà tí orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá ní fún gbogbo ọmọ ìbílẹ̀ yorùbá. lóòótọ́ àti ní òdodo kò sí irúfẹ́ rẹ̀ rí ní ilẹ̀ adúláwọ̀ àwọn ìyókù àgbáyé pàápàá máa jowú wa ni ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ ni èyí pé orílẹ̀-èdè yorùbá máa mú ayédẹrùn fún gbogbo ọmọ yorùbá èyí ti bẹ̀rẹ̀ láti ìṣèjọba fúnra rẹ̀ kò dàbí ìlú agbésùmọ̀mí ìlú olè tí a ti jáde wá èyí tí ìròyìn tí ó tẹ̀ wá lọ́wọ́ sọ wípé àwọn ọmọ orísun ọ̀gọ̀rọ̀ owó tí tinubu ààrẹ wọn ní ìlú tó fẹ̀gbẹ́ tì wá tí ó ní ìwé ìròyìn kan ní ilẹ̀ gẹ̀ẹ́sì ni ó sọ eléyìí o wọ́n ní ńṣe ni ìṣèjọba rẹ̀ ń kàn jí bílíọ̀nù bílíọ̀nù owó nípasẹ̀ jíjí epo rọ̀bì bẹ́ẹ̀ ni ebi ń pa àwọn ará ìlú rẹ̀ láàrin gbogbo ìwà olè tí ìjọba wọn ń wù yìí nínú àlàkalẹ̀ blueprint tí olódùmarè ti gbé fún ìyá wa mo dúpẹ́ onítìrí abíọ́lá fún ìran yorùbá kò sí ohun tó jọ èyí o nítorí wípé ohun gbogbo ni yóò hàn kedere sí ojú gbogbo ọmọ Yorùbá bẹ́ẹ̀ ni òfin á ti wà nílẹ̀ láti rí wípé gbogbo ohun tí à ń ṣe ní ilẹ̀ Yorùbá ni yóò dúró lórí ìwà bí Ọlọ́run bí ó tilẹ̀ jẹ́ wípé kì í ṣe orílẹ̀-èdè tàwọn ẹlẹ́sìn kẹlẹ́sìn síbẹ̀ Olódùmarè tí ó jẹ́ ẹlẹ́dàá ọmọ Yorùbá ni a máa ṣe òdodo sí tí a sì máa ní ìbẹ̀rù àti ọ̀wọ̀ rẹ̀ ní ìgbésí ayé wa nítorí èyí ni kò fi ní sí ìwà ìbàjẹ́ kankan tí orílẹ̀-èdè Yorùbá máa gbà láàyè nítorí èyí ni kò fi ní sí ẹnikẹ́ni tí ó máa ní owó tí orílẹ̀-èdè Yorùbá àti ọmọ ìbílẹ̀ Yorùbá kò mọ ìdí rẹ̀ ohun gbogbo ni a ó tan ìmọ́lẹ̀ sí kedere bí olówó ṣe ń ní owó ẹ̀ lọ bákan náà tí kò dẹ̀ ní sí òtòṣì ní ọmọ Yorùbá ìwé ìròyìn náà tún wá bu ẹnu ẹ̀tẹ́ lu àwọn ìlànà ìṣèjọba kùbákùgbé tí ìlú tí ó fẹ̀gbẹ́ tì wá náà lọ́hùn máa ń ṣe èyí tí ó sì túbọ̀ fi àwọn ará ìlú wọn ọ̀hún sínú òṣì àìní àti ebi ṣèbí èyí ló fà á tí ó fi jẹ́ pé ìṣòro oríṣiríṣi ni ó sì wà fún ojúlówó ọmọ ìbílẹ̀ Yorùbá lónìí ní orí ilẹ̀ baba ńlá wọn tìtorí pé àwọn ìjọba ìlú òtòṣì yìí ni wọ́n sì ń jẹ gàba tí wọ́n dẹ̀ ń fi ipá dúró lórí ilẹ̀ wa. àwọn tí olódùmarè fúnra rẹ̀ máa dá lẹ́jọ́ ní àìpẹ́ yìí. ohun tí wọ́n kọ̀ tí wọn ò fi sí àkíyèsí wọn ni pé kò sí aláìṣòdodo kankan tí olódùmarè máa fi sílẹ̀ láì jìyà. ẹlẹ́dàá wa ń jà fún wa lọ́wọ́lọ́wọ́ yóò sì fa àwọn ẹni bí wọ̀nyí lé wa lọ́wọ́ gbogbo ìjọ ènìyàn yìí yóò sì rí i pé olúwa kì í fi idà tàbí ọ̀kọ̀ gbanilà nítorí pé ti olúwa ni ogun náà yóò sì fà wọ́n lé wa lọ́wọ́. ẹni tí kò lè tọ́jú ara rẹ̀ tó tún wá ń jẹ gàba lórí ẹlòmíràn àìlè tọ́jú ara rẹ̀ náà ni yóò kó bá ẹni tí ó tún wá ń jẹ gàba lé lórí. ìtumọ̀ èyí ni wípé nàìjíríà tí kò rí ojútùú ara rẹ̀ tí ìgbé ayé àwọn ọmọ ìlú tirẹ̀ kò wú ni tí wọ́n ń ná owó ní ìnákúnà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n tún wá ń fipá jagaba lórí ilẹ̀ Yorùbá báyìí òun náà ló fa oríṣiríṣi ìnira tí ó wà lórí ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí o ṣùgbọ́n tí Olódùmarè máa ràn wá lọ́wọ́ láìpẹ́ láti lé àwọn agbésùnmọ̀mí wọ̀nyí kúrò lórí ilẹ̀ wa ṣèbí ọmọ nàìjíríà kan bí ó tilẹ̀ jẹ́ wípé orúkọ yorùbá wà lára orúkọ rẹ̀ délé mọ́mọ́dù ni ó sọ fún ààrẹ wọn tinubu lọ́hùn-ún tó ní àwọn wà nínú wàhálà ńlá ọrọ̀ ajé wọn ti wó palẹ̀ kò sì sí òtítọ́ ní ìṣèjọba wọn mọ́ àwọn aláìlóòótọ́ agbésùmọ̀mí wọ̀nyí ni wọ́n wá fi wèrè tí wọ́n bá wa nípa kíkọ̀ láti kúrò lórí ilẹ̀ wa àmọ́ irọ́ ni wọ́n ń pa o èké ni wọ́n dẹ̀ ń ṣe ṣídìíṣídìí tí ó máa ṣí wọn nídìí ń bọ̀ láìpẹ́ yìí ọkùnrin náà fi hàn bí ìjọba ajẹgàba yìí kì í ṣe é gba ìmọ̀ràn láti ọwọ́ àwọn tí ó bá ń sọ òtítọ́ fún wọn àpẹẹrẹ eléyìí hàn síwá gbangba ní ilẹ̀ yorùbá tinubu àti wèrè sanwóolu ṣèyí mákindé aláìlọ́pọlọ adémọ́lá adélékè akíndanidání dàpọ̀ abíọ́dún òpònú oyèbánjí aláìnílàákàyè ayédatiwa obuku abdulrahman abdulrasaq dàdà ń didí òdòdó gbogbo wọn pátá ni wọ́n mọ bí ó ṣe ń lọ ní àgbáyé ó ṣe wọ́n ní kàyéfì ṣùgbọ́n kò sí nǹkan tí wọ́n lè ṣe sí wọ́n mọ̀ pé kò sí ilẹ̀ yorùbá kankan tí ó sì wà lára nàìjíríà lọ́wọ́lọ́wọ́ èyí ni DRY wọ́n mọ̀ wípé a ti di ilẹ̀ olómìnira láti ogúnjọ́ oṣù kọkànlá ọdún 2022 bẹ́ẹ̀ náà ni wọ́n mọ̀ wípé orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá ti di orílẹ̀-èdè aṣèjọba ara ẹni láti ọjọ́ kejìlá oṣù kẹrin ọdún 2024 yìí ṣùgbọ́n àìrí ara gba òtítọ́ yìí sí òun ni ó ń dààmú wọn ṣùgbọ́n àwa ọmọ ìbílẹ̀ yorùbá IYP ti orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá DRY ní láti ṣe ọkàn gírí kí a mọ̀ wípé ìgbà díẹ̀ ló kù o wọ́n á sáré kúrò lórí ilẹ̀ wa a láti ní ìṣípayá irúfẹ́ ẹni tí mọ̀mọ́ wa tí olódùmarè rán sí wa ìyáàfin mọ́dúpẹ́ onítìrí abíọ́lá àní láti mọ irú ẹni tí wọ́n jẹ́ ìránṣẹ́ olódùmarè ni wọ́n bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí ẹ bá ti gbọ́ lẹ́nu wọn kí a máa fiyèsí dáradára wọ́n ti sọ fún wa wọ́n ní a máa ṣe àjọyọ̀ ni nítorí èyí ẹ jẹ́ kí a ní ìgbẹ́kẹ̀lé tí ó jágere nínú ọ̀rọ̀ yìí nítorí bí olúwa ti wà tí kò sì sí ohun tí ó lè pa á nípò padà bẹ́ẹ̀ ni kò sí ohun tí ó lè dí wa lọ́wọ́ àfi kí a wọ gbogbo àwọn oríkò iléeṣẹ́ ìjọba wa ní ilẹ̀ Yorùbá iṣẹ́ lójú páálí àwa bẹ̀rẹ̀ ẹ jẹ́ kí a máa gbáradì pẹ̀lú ọpẹ́ àti ìyìn fún Olódùmarè torí wípé a ti dé ibi ìṣerere ìran wa. ká tó máa lọ wọ̀nyí ni kókó inú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i. ilé-ẹjọ́ àgbáyé sọ wípé Israel kò ní ẹ̀tọ́ rárá láti fi ipá gàba lórí ilẹ̀ Palestine. ètò ìṣúná orílẹ̀-èdè àrà ọ̀tọ̀ ni ti Yorùbá máa jẹ́. Ìgbé ayé ìrọ̀rùn fún ọmọ Yorùbá. Ìjẹgàba Nàìjíríà ń fa ìnira ní ilẹ̀ Yorùbá. Ẹ